orúkọ mi ni Paul Kuchioye OC Achiever mo jẹ́ aláṣẹ àti olùdarí OC Achiever bákan náà ni mo ní àwọn okòwò tí mo ń ṣe ní ìlú Èkó mo ti wà nílùú Èkó ti tọ́jọ́ díẹ̀ mo ti wà nínú àwọn iṣẹ́ kan tàbí omiran pàápàá jùlọ afọpọlọfọlọ fún gbogbo nǹkan ẹ ní dandan ni ìṣòro oríṣiríṣi ni yóò dìde fún ọkùnrin tó jẹ́ wípé a ní láti dojúkọ ọdún 2020 jẹ́ ọdún kan tẹ́ pé ìṣòro pọ̀ nínú rẹ̀ mi ò lè parọ́ tàn yín gẹ́gẹ́ bí èmi béèyàn kan mo rí rí ipa ìpèníjà díẹ̀ nínú ti ètò ọrọ̀ ajé mi pàápàá business tí mo ń ṣe ní twenty nineteen pàṣípàdé twenty pàápàá ti covid 19 gbogbo ẹ̀ wá le koko bí ojú ẹja ẹ ó wá ní àwọn ìṣòro tó gbọ́dọ̀ rí dájú pé a wá ìyànjú sí pàápàá bó ṣe ní ká jókòó sílé ká láyà fún aláǹfà láti ṣe ohun tí a ti ń ṣe kẹ́kẹ́ mọ̀ pé bá ṣe máa ń bízì nílùú èkó <laughs> nígbà tí mo wà ní ilé ó jẹ́ àwọn pé àwọn nǹkan tí mi ò ń ṣe tẹ́lẹ̀ mo bẹ̀ sí máa ṣe mo ṣàwárí ara mi mo lè sọ wípé láti bí ọdún márùn sẹ́yìn pé ọdún 2020 jẹ́ ọdún kan tí ó dára fún mi òtítọ́ tí ó wà níbẹ̀ ni wípé pé gbogbo iléeṣẹ́ pàápàá àwọn business eh, tẹ́ pé ìṣòro ọ̀hún ó bá lójijì láì rò tẹ́lẹ̀ nítorí pé kò sí boníkàgbò ti ní àlàkalẹ̀ láti rí dájú pé gbogbo lọ bó ṣe tó àti bó ti yẹ láti rí pé àwọn business ọ̀hún padà sí ọ̀nà tó tó eh, gbogbo àwọn okòwò ní covid-19 yìí ó dé bá tẹ́pọ̀ ní eh, àkùndé lórí rẹ̀ tá a bá wo ìpèníjà tí mo kojú ní ọdún yìí tó jẹ́ ohun tí mi ò lè rántí tí mi ò lè fẹ́ gbàgbé òun ni ti covid-19 láti bẹ̀ àwa bọ́ sí ti ìwọ́de endsars mo wà níbi ìwọ́de òun láàrin ọjọ́ méjì sí mẹ́ta ó jẹ́ protest kan lẹ́pọ̀ lọ́yàtà láàfíà tí kò sí gbogbo-dìyàn tí kò sí jàgídíjàkan àwọn ọ̀dọ́ wa papọ̀ kátẹ́pá ti ẹ̀yà tá à ń ṣe tàbí ti ẹ̀sìn tá à ń ṣe àwa papọ̀ láti rí pé kí ìjọba gbọ́ ti ti àwa gẹ́gẹ́ bí àwa ọ̀dọ́ ṣùgbọ́n àṣẹwáṣẹyìnbọ̀ ọ̀nà tí kò tarara ni ó parí sí tó jẹ́ ohun tí mi fẹ́ máa rántí rárá rárá ní ọdún yìí àmọ̀ràn mi ni wípé ìṣòro yóò dé dandan ni wọn dáṣòro fún àwọn òkú àwọn alàyè nìṣòro wà fún dandan kí ìṣòro dé nítorí ká máa fi máa ṣe àwáwí òun ni ká wá ìyanjú sí problem tó bá máa dìde sí wa nítorí pé ìṣòro dandan ni kí ó dé sí wa ẹ tí ń tẹ̀ pé tí wàá fi jókòó pé ọmọ àṣà àwáwí àwáwí àwáwí lọ́nà kẹ́kọ̀ọ́ wá yanjú sí ìṣòro tí ó bá dé bẹ́ẹ̀ tí ìṣòro bá ti dé bá ẹ dandan ni kí o wá yọjú sí ẹ mo ti ń fojú sọ́nà fún ọdún tí ó dára pàápàá fún ọdún 2021 ọdún 2020 jẹ́ ọdún kan tí mo fẹ́ràn jù dáradára láti bí ọdún márùn sẹ́yìn mo lérò pé ọdún 2021 yóò jẹ́ ọdún kan tí ó máa dára ẹ a máa tún gbogbo ṣe ní ọdún 2021 tó pé gbogbo tó ṣẹlẹ̀ ní 2021 ó ti di àfìsẹ́yìn tí Gbọ́láhàn fi ṣan ó ti <laughs> ó ti jẹ́ ọdún kérésì míì gbogbo ọdún tí a ti rí ìpèníjà ọlọ́kanòjọ̀kan ó ní jẹ́ ọjọ́ ọdún kérésìmesì a kí gbogbo wa kú ayẹyẹ ọdún kérésìmesì a rọ̀ wá láti jẹun gbó ní àlàáfíà kó má sí ìdàrúdàpọ̀ kó má sí wàhálà kó má sí ìdààmú mo sì rọ̀ wá pé ká ṣe ọdún ayọ̀ láyọ̀ ti àlàáfíà ká pàdé ní ọdún 2021 ẹ ṣé púpọ̀.